ilé mm, ká fọwọ́sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan bó dé ìlú mi n ó ní rẹ́sísìmù ni gbogbo dúdú jù ẹ mọ̀ lọ lé yín bó dé bòmí n ó láàfin ni mọ̀ lọ lé yín hmm. kí gangan wá ní orílẹ̀-èdè nàìjíríà nìkan wọn ti lè sọ fún mi pé ẹ̀yin lágbájá ni ọkọ̀ mọ̀ lọ́bì kan ibi tí bàbá mi tí wọ́n fi orí mi sọ ibi tán bí mi sí rè. ó tiẹ̀ wá mọ pabambarì tó tún hmm. wá ń ṣẹlẹ̀ nísìnyí tó bá tiẹ̀ wá délùú onílùú yẹn hmm kàkà jùlọ nílùú amẹ́ríkà tí gbogbo hmm. gbogbo àwọn ọmọ nàìjíríà ń sá hmm. lọ nítorí ìjọba trump ti wá lè báyìí. yà owó ọmọ lè tó gbà tó bá ti jẹ́ pé iṣẹ́ tó wà ń lù òtárà àlù ṣe èyí lè lọ gbà kó tó gbọ́ ká tó sọ̀ wá ti gbọ́ pé aráalé ẹ̀ ti níyàwó ti lọ́kọ hmm. nítorí pé kí ni wọ́n fẹ́ afẹ́ gbàwé afẹ́ gbàwé ìlú. ẹ̀yìn yín ká já wo padà síbi ọ̀rọ̀ kílókọ rẹ̀ yìí orílẹ̀-èdè nàìjíríà àti ẹ̀sìn ìṣèjọba wa hmm. ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ló máa ń sọ ńgbà míì wọ́n ní tá a bá wò lóòótọ́ orílẹ̀-èdè nàìjíríà gba ẹ̀sìn ṣùgbọ́n ńgbà tá a gba ẹ̀sìn yìí gẹ́gẹ́ bí aráàlú ǹjẹ́ òfin ẹ̀sìn la fi ń ṣe ìjọba lórílẹ̀-èdè wa wọ́n hmm. gbàgbé o pé ìwé mímọ́ méjèèjì ló ní àwọn òfin tí wọ́n gbé kalẹ̀ láti ṣèlú tó sì yẹ pé yóò là kalẹ̀ fún ọ pé ẹni tó bá ṣe báyìí ń tẹ́ ṣe fún rèé o ẹni tó bá ṣe báyìí ẹ ṣe fún o fún àpẹẹrẹ àwọn nǹkan kan tó já àǹfààní fún wa tó jẹ́ kó sì ràn wá lọ́wọ́ ní ó dà pé lọ́dọ̀ ẹlẹ́sìn mùsùlùmí wọ́n ní ó dà bọ́ ọ bá yáàyàn lówó nínú òfin wọn má gba owó èlé o hmm. iye tó o bá yá gangan o ní kó o gbà padà ọ̀nà gbogbo wa wàá gbàdà wa ni ọ gbà rí èrè tiẹ̀ ni pé ó dà o ẹni tó yá lówó nínú èrè tó bá jẹ ìwọ náà ní àǹfààní tí wàá jẹ ń bẹ̀ ìyún ò fún ọ láǹfààní pé wàá bá mójútó kírú okòwò bẹ́ẹ̀ ò mọ̀ kú. ṣáwa hmm, ń ṣe bẹ́ẹ̀ ṣá. ṣáà ń ṣe bẹ́ẹ̀ <laughs> tó jẹ́ pé ní orílẹ̀-èdè nàìjíríà double digit e ìyẹn ni pé oní òǹkà méjì òun la fi ń ṣe àwọn owó èlé tá à ń fi owó wa tó ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ okòwò máa kú nǹkan tó bá gbàgbé nǹkan tó dẹ̀ jẹ́ kí àwọn ènìyàn wa ká má kọ́ má kúrò nínú gbèsè nìyẹn bẹ́ẹ̀ ni àti pé bó ṣe ń gbọ́nú gbèsè yìí o tún wọnú gbèsè kan gbèsè kan pé gbèsè kan pé ọwọ́ àwọn gbọ́ eléyìí ti gbowó ilé ìfowópamọ́ kan o mm. eléyìí ti gbowó kó kinní kan lé kinní kan o mm. eléyìí ti gbowó kíló kan ẹ̀ tá a lè máa sọ lórí afẹ́fẹ́ báyìí ṣùgbọ́n bó bá ṣe pàwọn àṣebáwọn bàbá wa náà ló sọ pé ó dáa o ìgbà tá a bá fi wíńkà náà láàfin san kò yẹ kó ju gbà ń lọ iye tó gbà èrè tó bá wá jẹ ẹjọ wá wò pé ó dáa o èló lèrè rẹ ó dáa o ten percent ní tèmi nú èrè o twenty percent ní yóò mọ̀ pé nú èrè ńlẹjọ ń pín kì í ṣe wípé ẹni tí ò tí ì jèrè twenty percent tó o ní kó mọ̀ sọ twenty percent yẹn ní gbogbo oṣooṣù tó bá ti lówó padà. ìgbà tó bá yá mi lọ́gọ́rùn-ún náírà léèní tó ní tó bá dọ́yọ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ kí n bẹ̀rẹ̀ sí í san díẹ̀ díẹ̀ ṣọ́gọ́rùn-ún náírà ṣé mo tiẹ̀ tí ì mú lọ sọ́jà mo tí ì fi jẹun bọ̀ kí n bá lè sọ pé ká tó wá sọ pé káwọn èèyàn kó wá gbà kán wá rà á kí n hmm. rérè ń bẹ̀. ìdí èyí rèé táwọn èèyàn kan fi ń wò pé àwọn ni à ń tẹ̀lé lórílẹ̀‐èdè yìí ìyẹn òfin western world àwọn tí wọ́n tá à ń wò kọ́ ṣe ṣùgbọ́n àwọn ní ìlànà tí wọ́n fi jọ ṣe o hmm. mọ́jẹ̀ ń tọ́ nínú ẹbí kọ̀ọ̀kan ó ní àwọn òfin kọ̀ọ̀kan tó tún bá wa múnú ẹbí kọ̀ọ̀kan o nínú ẹbí tiyín nínú ẹbí tiyín má gbàgbé ẹbí lọ́dọ̀ tiyín ó lè jẹ́ pé ẹ̀yin jẹ ọkà bẹ́ẹ̀ni. ẹbí lọ́dọ̀ tiwa o lè jọ kà gangan lògùn wa. ṣèbí bá a ṣe ń ṣe ń lè wa ìwọ bòmí ni bó ṣe jẹ́ náà nìyẹn àwọn òfin tá à ń lọ yá wá lórílẹ̀‐èdè amẹ́ríkà lórílẹ̀‐èdè uk ó bá wọn lára mu. Hmm. bẹ́ẹ̀ ni ń bá o bá sì dé bí òfin wọn ó yàtọ̀ àwọn òwò àmọ́ òkú dà bẹ́ẹ̀ náà làwa náà ṣe fẹ́ mọ̀ ṣe tiwa kò sì jọra wọn mọ́gbàgbé pé lọ́hùn-ún àwọn ò lè bọ́mọ tiwọn wí lọ́dọ̀ tí wàá ń bì ìyá gbọ́dọ̀ bọ́mọ wa wí ni kó tó gbọ́ ah. torí pé ààrẹ ọmọdé ń wèrè dìsí ah. bíbélì ni ẹgbà láò fi yọ kúrò. o ti ẹ̀ràn tí mo. ṣùgbọ́n nísìnyí nǹkan àti ti ń bá yẹn àní side abuse ni. ìgbà tí mo wà ń kékeré tí ìyá mi bá fún mi lábàrá yẹn wà wọ́n wá hmm. parí ẹ̀ pẹ̀lú èékánná yẹn tó máa. èékánná wọn yan dáadáa o hmm. ti wọn náà gba bàrà yẹn. ata ah, ni ò gbà ẹ tí ò bá gbọ́ òṣèwé ni ẹ tí ò bá gbọ́ òṣèwé ni àbí àwọn èébú tán máa ń bú wa ó ti ah. gbàgbé wọn ó bu ọwọ́ tó fi ẹ̀pọ́n sí i eh. eh, wọn ni ẹ bá mú ké wájàre abunú ṣé o gbọ́ tí mo sọ ń sìn ní alákọ̀ọ́gbàgbé wọ́n fi kan sí lábẹ́ àbí kó máa béèrè pé òun náà ni mo ti mú wá mo ní kí n gbé sí wàá gbọ́ gbélé mi lórí <laughs> ọmọ bọ́dé bẹ́ẹ̀ ni ò bá sì mẹ̀ràn àìràn bọ́bá ni ó gbélé ọ lórí tó sì gbé gètè tó gbélé lórí kẹ ìwọ bá ọba débẹ̀ ọba dé Amẹ́ríkà àbí UK sọ fún ọmọ pé kó gbélé ọ lórí yóò gbélé yóò túbọ̀ fòṣùkà sí i ohun tá à ń sọ ni pé àwọn òfin ẹ̀sìn yìí a ò tẹ̀lé wọn kódà láwọn ìgbésí ayé wa ń lé ìjọsìn a ò tẹ̀lé àwọn òfin ẹ̀sìn yìí mọ́ tó jẹ́ pé àwọn gangan ló jẹ́ kí ìṣèjọba yẹn wá àwọn ṣe wàásù tó wà nù rẹ̀ ndo wà nù àwọn òwe o ṣùgbọ́n àná òfin àwa fi wùwà fi ṣe wà ṣe wà wù. Hmm. ó wá ń jẹ́ kí orílẹ̀-èdè kó mọ tẹ̀síwájú játúnwò àwọn tá à ń fi owó àwọn tá à ń rí ilé ìjọsìn ṣe ṣàǹfi ń kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wípé ah. èèyàn gbọ́dọ̀ ṣe dáadáa. ọ̀túnba mi ó rán mi létí ọ̀rọ̀ kàbìtì. nígbà ìbákọ́ wo ilé ìwé tó jẹ́ pé àwọn ọmọ ìjọgbọ́n gan àwọn ọmọ ìjọgbọ́n ò lè lọ torí pé wòye pọ̀. Ah, ah, ẹ ń kọ́ wọn ní pé wọ́n gbọ́dọ̀ ṣapá kan rí i pé gbogbo ọ̀nà kan ráì kan sàmọ̀ owó kiri láti kó mílíọ̀nù mílíọ̀nù mílíọ̀nù twenty twenty naira wọn lẹ sì ọ̀túnba mi ọ̀rọ̀ mi ọ̀rọ̀ ńlá ló tún sọ yìí o ah, ah. mi rò pé mi àti ẹ lè sọ̀rọ̀ ilé yìí o agbúdọ̀ agbúdọ̀ wá àwọn <laughs> àwọn tó ń ṣe àwọn tó àwọn pásítọ̀ wa àwọn hmm. olùṣọ́ àgùntàn àwọn ìmáàmù hmm. gbogbo wọn agbúdọ̀ wá wọn wá sórí ètò yìí. àwọn alágbára Ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀ torí wọ́n gbọ́dọ̀ wá sọ kí ló dé gbogbo àwọn tí ń gbawájú pẹpẹ gbogbo àwọn tí ń gbawájú mẹ́mbàrí kọjá hmm. kí ló dé tó jẹ́ pé wọ́n lóòótọ́ kí ló dé tó jẹ́ pé wọ́n ṣe dáadáa kí ló dé tó jẹ́ pé wọ́n rílùú ìtò ìyẹn ni pé a máa ṣe apá kejì ètò yìí lọ́sẹ̀ tó ń bọ̀. bó bá rí gómìnà ó máa gbọ́ aláàjì kinní kan kinní kan bó bá rí kílókọ rẹ̀ kódà igbákejì ààrẹ wa ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀sínbàjò pásítọ̀ ni wọ́n lóòótọ́ a rí wọn gẹ́gẹ́ bí èèyàn dáadáa tó yẹ pé wọ́n sì ń ṣa ipá gbogbo àwọn tá à ń fẹ́ rèé kò sì gbọ́dọ̀ pín síbì kan ẹ kó kárí kó kárí ilé kó kárí oko torí pé bẹ́ẹ̀ náà la rí iyì tí ò ṣe bàbá ah. tanra wa lóko. ẹni ṣe aṣọ ẹni ṣe àtú. Ah, ah, bẹ́ẹ̀ àṣà jẹ́mọ̀ṣẹ́ làwọn iléeṣẹ́ Orísun ohun tó kàn ṣe kókó tó ṣe pàtàkì ni pé kí gbogbo wọn ṣe dáadáa.